كلامه من أطاعني فقد أطاع الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله هذه عقيدتنا عقيدة أهل السنة والجماعة عباد الله اعلموا أن الله واحد لا شريك له ولا شيء مثله ولا شيء يوجزه ولا إله غيره حي لا يموت قيوم لا ينام خالقكم إلى هذا مرضكم إلى مؤنة مميت بلا مخافة باحث بلا مشقة هو على كل شيء قدير كل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير عباد الله ومن عقيدتنا كل شيء يجري بتدبيره ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا ما شاء لهم فمن شاء لهم كان ومن لم يشاء لم يكن يهدي من يشاء ويذل من يشاء ولا راد لحقه لقضائه ولا معقب لحكمه ولا غالب لامره امن بذلك كله عباد الله ومن عقيدتنا ان محمدا صلى الله عليه وسلم عبد الله ونبيه عبد الله ونبيه ورسوله وأنه خاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وخليل رب العالمين وكل دعوى النبوة بعده فالرجل وهوى وهو المظلوم إلى أعمة الجن وكافة الورى للحق والهدى للنور والضياء فإن القرآن كلام الله سبحانه أنزله على رسوله وحيا وصدقه المؤمنون على ذلك حقا فمن سمعه فزعم أنه كلام البشر فقد كفر عباد الله ومن أسئلتنا كذلك التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم ونحبهم ولا نفرط في حب أحد منهم وحبهم دين وإيمان وإنسان وبغضهم كفر ونفاق وطغيان ومن أسئلتنا كذلك نبي واحد أفضل من جميع أوجداء ومن أسئلتنا أن دين الله في الأرض والسماء واحد وهو دين الإسلام قال الله تعالى إن الدين عند الله الإسلام وقال جل قدرته ورضيت لكم الإسلام دينا وقال جل وعلا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وهو الدين الذي بين الغلو والتفسير عباد الله ومن نفسنا ايضا ان المؤمنين كلهم اولياء الرحمن واكرمهم عند الله اقواتهم واتبعهم القران والسنه عباد الله ومن عقيدتنا ان الايمان قول وعمل يزيد وينقص يزيد بالطاعة وينقص بالمعصية ومن عقيدتنا عباد الله لا نكفر أهل الكبدة بمطلق المعاصي والكبائر كما يفعل الخوارج لأن أهل الكبائر قبائل من أمة محمد صلى الله عليه وسلم إن ماتوا يصلى عليهم ويستغفر لهم ولا يحجب عنه الاستغفار ولا نترك ولا نترك الصلاة عليهم بذنب أذنبه صغيرا كان أو كبيرا أمره من الله تعالى إن شاء غفر لهم وعفى عنهم بفضله كما ذكر جل وعلا في كتابه ويغفر ما دون ذلك لمن يشاء وإن شاء عذبهم في النار بعدله ثم يخرجهم منها برحمته وشفاعة الشافعين من أهل طاعته ثم يبعثهم إلى جنته ولا يخلدونهم في النار خلافا كما تقول الخوارج والمعتزلة يا عباد الله ومن أفئدتنا أيضا أننا نرجو للمحسنين منا أن يعفو عنهم ويدخلهم الجنة برحمته ولا نعمل عليهم ولا نشهد لهم بالجنة ونستكبر لمسيئهم ونخاف عليهم ولا نقلدهم ونؤمن بأن الكافر لله ورسوله يدخل النار إن مات على ذلك خالدا مخلدا فيها أبدا لأن الله سبحانه وتعالى يحب المتقين والمحسنين والمنقسطين ويرضى عن الذين آمنوا وعملوا الصالحات ولا يحب الكافرين والظالمين ولا يرضى لعباده الكفر ولا يحب الفساد ولا يأمر بالفحشاء هذا هو الله ọba ọgbà àgbáńdá

òjíṣẹ́ ọlọ́run bá ṣe ní ẹni nínú ọ̀tá náà rẹ̀ ẹni yòówù tó bá tẹ̀lé ní ànẹ́bí ó ti tẹ̀ lọ́lọ́run kí àtìlẹ́jọ́ ọlọ́ba ànẹ́bí náà yọ̀rọ̀ ara lé rẹ̀ àwọn sàbẹ̀ rẹ̀ àti àwọn pé wọ́n fi ṣe ọjọ́ ẹ̀sìn lẹ́yìn lẹ́yìn ọba jẹ́ ọ̀tá ọlọ́run bá nínú èyí tí àwọn mùsùlùmí ta gbọ́dọ̀ ní ẹni tá a bá sọ pé ń tẹ̀lé súnà mẹ́lì bákan náà ó sì wà lórí apá mi àlejò Muhammad sallallahu alaihi tó sàlàyé pé àwọn tí wọ́n bá wà lórí apá náà àwọn náà ní èyí tó gbogbo àwọn inú ni wọ́n lọ àlejò ó pe wà yìí ó pè wọ́n ní kí wọ́n tó méjèèjì papọ̀ pẹ́ni tí bá ń gbọ́rọ̀ sí àlẹ́lú àwọn ọmọ sọ̀rọ̀ àṣọlám lẹ́nu wọ́n wà mí áálí súnà bákan náà àkọ́kọ́ wọn wọ́n jẹ́ jàmáà ó jẹ́ áálí súnà wọ́n jẹ́ jàmáà ìbáraọ̀bá nínú àwọn àwọn àdìsọ́kà èyí tó wáyé kéde àti ó wa ní oṣù èyí tí àlejò àwọn Muhammad sallallahu alaihi wasallam tó fi àwọn sàádé sí òun náà ní pé àmọ̀dájú fífi ọlọ́wọ́n ọba soso òṣòro ẹni yóò tó bá wọn tó fi ilé ayé iná ní ń ni ọba ọ̀jẹ́ nìkankan sí nǹkankan tọ́lọ́wọ́n ọba àlejò ọlá tó ń ká garaba ọba ọba àlejò ọdá yìí ọba àti ọlọ́run ọba àdá ààyè lọ́lọ́run òní kú láíláí ọba tó dájú lọ́lọ́run ọba tó pé kè sùn bẹ́ẹ̀ ni tó lé olùdáná náà láì ní kó ká kàtó gbogbo ohun tó dà ó sì jẹ́ aláìsèké láì ní kó ká kàtó àìsèké lọ́dọ̀ wa tó bá yá ká fóun níbẹ̀ ọlọ́run bó lu pani tí ó sì sẹ́ni kankan tí ó mú sí bọ́ pa ẹ̀dá kò sẹ́ni kankan tí ó mú sí déédéé olùgbẹ́jà nílé tọ́ba ti jẹ́ òkúta ìyáàmà tí ò sí wàhálà ń rárá ọmọ ọba láti gbé wa dìde ọba yìí alágbára yìí jẹ́ lórí gbogbo nǹkan ọlọ́wọ́n ọgbọ lẹ́jọ́ ńlá gbogbo nǹkan gbogbo ẹ̀dá pátá pátá sí olùsí gbogbo wa ọlọ́rọ̀ ṣe wà lórílẹ̀ ayé tí ọ̀wá ní bí bùkátà àṣẹ ọlọ́run ọba bọ́ gbogbo àṣẹ àṣẹ rẹ̀ sì ní ọ̀rọ̀ òun púpọ̀ ọlọ́run ọba òsì ní sí nǹkan kan torí pé kò sí alábìjọ ọlọ́run olùgbọ́ni ó sì jẹ́ olùrí ọ̀tá ẹgbẹ́ ọlọ́run ọba nínú àdìsọ́kà tí àwọn mùsùlùmí ta ọba gbogbo gbogbo nǹkan pé bí ó ti máa lọ ọba lówó ọlọ́run ọba wọn ọba kọ́lé mẹ́nu kádàrá ọlọ́run ọba ni bàtà àti ọba ń fẹ́ fún kádàrá ọlọ́run ọba lókù ọjà lórí ẹ̀ mo sì jẹ́ nìkan tó ń sáré kádàrá ọlọ́run bá ń bẹ lórí rẹ̀ gbogbo ẹ̀ dápátá iná ìlànàmọ́ ń bẹ lórí wa àyẹ̀mọ́ ọlọ́run ọba ti ní yọ á máa lépa bá lójoojúmọ́ ọba ṣe òun pé mo fẹ́ ṣe mo fẹ́ ṣe tọ̀hún èrò jẹ́ ọba ṣe kò tí ọba ṣe kò ń fẹ́ tọ́lọ́ ìtọ́lọ́ ọba ní òkú orí èrò títí wa èrò ọlọ́wọ́n ọba ní ọwá tí mo ṣe ọba ṣe ń fẹ́ yọ ṣe ọba ti ṣe kò ń fẹ́ ṣe ọba ní òkú ké ọlọ́wọ́n ọba lẹ́kẹ́ ọláyìí ọba fẹ́ fún wa ní ìwọ̀n tí ọba fẹ́ kò ní ṣẹlẹ̀ ọba yìí ni ọba tẹ́ ẹgbẹ́ máa ń mọ ẹni mo mọ́ ọ̀rá mo sọ ọ̀rá ẹ̀yà báyìí mo ti jáde ọ̀rẹ́ ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ẹni ọba wọ ọlọ́run ọba ni máa ń bí mọ́nà bákan náà tó bá sì wọ ọlọ́run ọba ó lè dé náà káyì ẹnu ẹ lè mú ó lè mọ̀rọ̀ sọ ó sì lè mọ́ nínú òun ni máa ń sin ẹni tó bá wù ní máa ń sin ìlọ́nà ọlọ́run ọba àdékẹ́ ọlọ́yìn àṣẹ rẹ̀ ní òkòrí gbogbo àṣẹ ìdájọ́ rẹ̀ ní ó sì borí gbogbo ìdájọ́ àlámọ̀rí rẹ̀ ní ó sì gbogbo àlámọ̀rí anígbàgbọ́ sí gbogbo nǹkan yìí orí tó òun ni mùsùlùmí nígbàgbọ́ sí òun gẹ́gẹ́ la ń pè ní mùsùlùmí ẹni tó bá sá ìgbàgbọ́ rẹ̀ òun là máa ń kókó nínú àdìsọ́kẹ́ wa ta gbọ́dọ̀ ní tí àdìsọ́ Muhammad sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ ní àdìsọ́kẹ́ tí àdìsọ́ Muhammad sallallahu alaihi wasallam pé oríṣi ọlọ́run ọba ní gẹ́gẹ́ bó wúni ẹ̀ṣẹ̀ pera rẹ̀ fàkúrú abudu bọ́ọ̀lì ìwọ̀n sóòdọ̀ ẹ pè mí ní ẹwọ́ ọlọ́run ẹ sì pè mí lójíṣẹ́ rẹ̀ ẹwọ́ ọlọ́run padà nẹ́bí ṣe bẹ́ẹ̀ ló sì jẹ́ ànẹ́bí rẹ̀ bẹ́ẹ̀ ló sì tún jẹ́ òjíṣẹ́ rẹ̀ pẹ̀lú òun ló pẹ́ àwọn ànẹ́bí ọlọ́run aṣáájú gbogbo ẹni tó ikú mu ni ó jẹ́ ọ̀gá pátá nínú àwọn gbogbo àwọn òjíṣẹ́ bákan tọba níjọ ní jẹ́ òkúta aṣáájú ni ó fún gbogbo ọmọ ìdí ènìyàn lápapọ̀ àjọ ọba yẹn ọba gbogbo yẹn gbogbo ẹni yóò tó lánàbí wa irú ẹni aláṣejù ni kò sì ní ọba òkúta ó gbé àlejò àwọn Muhammad sallallahu alaihi wasallam ó gbé dìde sí àwọn àlùjẹ̀nú lápapọ̀ àti sí àwọn èèyàn pátápátá ó gbé dìde pẹ̀lú òdodo ó gbé dìde pẹ̀lú ìtọ́sọ́nà ó sì gbé dìde pẹ̀lú mọ̀nà ẹni yóò tó bá òun jọ wà ẹni ọba tó sí òun láti wà wa gbọdọ ọ̀rọ̀ ọlọ́run ọba ní ṣe àgbọ̀dọ̀ pé ẹni ẹ̀dá rárá gẹ́gẹ́ bí àwọn pé ọlọ́run bá ti ti ṣe fìtínà fún nínú àwọn ètò ti lọ ọlá àlùkò rẹ̀ ó ṣe é ní ọ̀rọ̀ rẹ̀ ó sọ ọkàlẹ̀ fún ọmọ ọmọ àdọ̀sọ́dá ní iṣẹ́ pẹ̀lú kọ́míra tí ọmọ ọmọ ọbẹ̀rẹ̀ tí sọ àlùkò ánìkalẹ̀ fún àlejò Muhammad sallallahu alaihi wasallam ìtọ́jà lẹ́bí rẹ̀ pẹ̀lú gbólóhùn ilé kọ́ra ìsìn ẹ̀rọ tí ìfẹ̀lẹ̀lẹ̀ kọ́lápà ó di òṣìṣẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú gbólóhùn yá àyọ̀ àti ìdáṣẹ́ ọlọ́run ọba ọba lẹ́kẹ́ ọlá ó ṣe ọ̀sọ̀ àlùkò ánìkalẹ̀ tó ń tẹ́ ọ máa sọ fún wa ó lè jẹ́ ìwé ìmọ̀nà àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n gbà gbọ́ wọ́n pa tí ń tẹ́ ń bẹ̀ gbogbo ẹni yóò tó máa ń gbọ́ àlùkò áàrùn tọ́wọ́ ń wò pé pé ọ̀rọ̀ ẹ̀dáde lébi fẹ́ ìwé ẹni bẹ́ẹ̀ ti pèsè táwọn mùsùlùmí gbọ́dọ̀ ní àwọn òsàn lọ. tí àwọn mùsùlùmí gbọ́dọ̀ ní gbogbo ohun tí àwọn sàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n dì rọ̀má nínú bí wọ́n ti lo ayé wọn táyé wọn fi rọrùn wọn fi kì í ṣe ohun tí àwọn èèyàn ṣe láwùjọ iná là máa fi ń lòsè ní ayé bóun làwọn sàádé àlejò àmọ́ sàádé àlọ́sọ́là bóun wọ́n ṣe lo ìṣẹ̀mí ayé wọn náà ní àwọn olùgbàgbọ́ òdodo náà gbọ́dọ̀ tẹ̀lé tá a bá tẹ̀lé iná ìjọ àwọn náà fi là gẹ́gẹ́ báwọn náà ṣe là wọ́n là ó jẹ́ bọ́lá wọn sọ pé ọ̀bí ọ̀tọ̀ ọ̀rọ̀ ànìwọ̀n ọ̀rọ̀ ọ̀rọ̀ àìkú ọlọ́run ọba jọ́nu sí wọn àwọn náà sì jọ́nu sí ohun tí ọlọ́run bá ṣe fún wọn jọ́gbẹ̀dẹ̀ àmì agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ìfẹ́ wọn gbọ́dọ̀ borí wa agbọ́dọ̀ jẹ́ nìkan tó ipá nífẹ̀ẹ́ àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam a sì gbọ́dọ̀ gbẹ́fẹ́ ẹnìkan borí ẹnìkan yàtọ̀ sí bí àwọn tó jẹ́ àwọn aṣáájú wa bí wọ́n sì to ìlú ìfẹ́ wọn ní ipò alákọ̀ọ́kọ́ nínú àwọn sàbí nígbà tí ó máa ń tẹ̀lé nígbà tí ó máa ń tẹ̀lé nígbà tí á ìní ìfẹ́ wọn ẹ̀sìn ní sọ́dọ̀ ọlọ́run ìní ìfẹ́ wọn ìgbàgbọ́ ní sọ́dọ̀ ọlọ́run ìní ìfẹ́ wọn ń bẹ lára fáǹsì dáadáa síwájú ọlọ́run ni bàbá kóra àwọn sábẹ́ àlẹ́rí àìgbàgbọ́ ló fún wa ọkàn sì kódà àti sọ́dọ̀ ọlọ́run torí pé ẹni tí Muhammad sallallahu alaihi tó nífẹ̀ẹ́ sí iwu àdébí bá nira làgbọ́dọ̀ bá nira bá níbi bá nífẹ̀ẹ́ nǹkan tó wà bá kórìíra rẹ̀ àìgbàgbọ́ ni ìwọ ni ó sì jẹ́ ìwà tó ìsọdọ̀ ọlọ́run àwọn àtàjẹ́ òsàn ọlọ́run nínú àwọn àdìsọ́kàn tí ni òun náà ni pé kan ṣoṣo nínú àwọn ọtọ́lá ju gbogbo àwọn ọba lápapọ̀ lọ yàtọ̀ sí bí àwọn kẹsẹ̀ pipo wọn níbẹ̀ dupò àwọn ànẹ́bí lọ lẹnu tí wọ́n lọ́hùn wọ́n wá jẹ́ kí máa pàtàkì àwọn amọ́dé Tìjání ó jẹ́ kí máa pàtàkì àwọn Ibrahim kódà wọn a tún máa pàtàkì wọn lọ tó yẹ kó ọba òun náà ní ó ju àwọn tó lọ bákan náà nínú àwọn a ní

ọlọ́run bá ní pé wọ́n yẹ ní sẹ́gi fẹ́ wọlé ìsìlámì dínà ẹni yóò tọ́lé jẹ́ pé ọbẹ̀ mú ẹ̀sìn ní ìwà tọ́ ajẹ́kọ́ yàtọ̀ sí ìsìlámì ọ̀nà yóò kó bẹ̀rẹ̀ lẹ́yìn òun ọlọ́run kò ní gbà lọ́wọ́ rẹ o wọ́n wọ ìbẹ̀rẹ̀ àṣẹ́lọ ti nílẹ̀ kan sí tọ́ba jẹ́ dàbí kìyàmà yóò wà nínú àwọn tó lè pé yóò ẹ̀sìn ọwọ́ wà láàárín àṣejù àti àṣe ètò nínú ẹ̀ àti gbọ́dọ̀ ọ̀bá ilẹ̀ dáa lè kakọ̀ wá àmà láàárín àti ètò àti àtẹ̀jù nínú ẹ̀yẹ ìsìláàmù wà àwọn tá a jẹ́ òsàn ọlọ́wọ́n bá nínú àwọn àdìsọ́kà èyí tí a mùsùlùmí gbọ́dọ̀ ní òun náà ní pé gbogbo ẹni ọba ti ra rẹ̀ lórúkọ gbogbo pátá ọ̀gá ayọ̀ ọlọ́wọ́n ọba ni ó gbogbo wa pátá ọ̀rẹ́ ayọ̀ ọlọ́wọ́n ọba là ń ṣe ọba ti mọ ọlọ́wọ́n ọba lẹ́yọ̀ kan tó o ti fi jọ tún bóun nìkan ṣoṣo tó o sì pa nǹkan sàn ní ìmọ̀ òun náà ló ti ra wẹ́ẹ̀bẹ̀rẹ̀ ní gbogbo ògbà O ní nke ìmí ìlú tó ń wárí fún ọ̀rẹ́ sẹ́nà àwọn náà balọ̀ jẹ́ yàtọ̀ sí bí àwọn kẹsẹ̀rọ nípa pé bọ́bá ṣe lè rẹjú sí tàbí bọ́bá ṣe lé òkun lé sí tàbí bọ́bá ṣe lè ní àwọn lé mọ̀ sí bóyá náà ló ṣe jẹ́ ọlọ́run tó sì ilé àwọn ìṣù làwọn ilé yìí jẹ́ ọlọ́run yóò máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ọ̀yá yọ ọlọ́run yóò máa jẹ́ nìkan tó ti pé kí lọ́nà wọn bá ní ó ṣe yóò mójútó kí lọ́nà wọn bá ní ó gbé jù lẹ̀ yóò gbé jù lẹ̀ ẹni wọn bá rìn nínú ṣe sí báyìí òun gangan là ń pè ní àjọ ọlọ́run ẹni alákọ̀ọ́lé jù nínú wọn ẹni tó bá tẹ̀lé àti ọlọ́run ọba jù àtẹni tó bá tẹ̀lé kí lọ́run ọba wí nínú Al-Qur'an àti súnà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tàbí ó tàn ọlọ́run nínú àtìtọ́kùn àwọn mùsùlùmí èyí a gbọ́dọ̀ ní òun náà ni pé wọ́n bá pè ní ìgbàgbọ́ kìí máa ṣeun tá kìí máa ṣeun tá máa fẹnu wí tí ò ní ọkàn wa àlejò ìmọ̀ ọ̀hún ló ń wọ ọ̀rọ̀ ni a nínú iṣẹ́ ó jẹ́ ọ̀rọ̀ nínú ọkàn ń sọ pẹ̀lú wa bákan náà tí iṣẹ́ ṣe tí ó mo ta ń pè ní ìgbàgbọ́ ní máa ń lékún bẹ́ẹ̀ sì ní máa ń dínkù ìlékún rẹ̀ òun náà ni máa tẹ̀lé àṣẹ ọlọ́run bí ẹ̀ bá ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba sí ìgbàgbọ́ máa lékún sí bákan náà bí ẹ̀ bá ti ń yapa àṣẹ ọlọ́run ọba sí iná nígbàgbọ́ máa dínkù àwọn tá a jẹ́ òṣàn ọlọ́run nínú àwọn àdìsọ́kà ètò ipa gbọ́dọ̀ ni òun náà ni pé gbogbo ẹni yóò ti bá ti dojú kọ kíbílà tó pẹ́ra rẹ̀ mùsùlùmí fún wa irú ẹni bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ pé pèsè rí òun àgbọ̀dọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ọjọ́ pèsè rí bẹ́ẹ̀ látara pé ń ṣe lọ́hùn yálà ẹ̀ṣẹ̀ tó kéré ni àbẹ́ṣẹ̀ tó tóbi tí ọ̀nà ti sí náà ń dé pé ń ṣe bọ́ sọ́dọ̀ ọlọ́run àgbọ̀dọ̀ dà gẹ́gẹ́ bí àwọn àfàwárìjì àwọn àfàwárìjì àwọn làwọn tó ṣe pé pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọ́n yọ ọ̀yàn fún olùsùlámù wọ́ọ́rọ́wọ́ bí àti ẹ̀jẹ̀ lè jẹ́ lẹ́ṣẹ̀ kan sọ́dọ̀ ọlọ́run bóyá ti sìn náà àwọn sọ pé jẹ́ ẹlẹ́ṣẹ̀ síwájú ọlọ́run ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ nù ṣùgbọ́n àwọn tá a jẹ́ mùsùlùmí tá a tẹ̀lé Muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ jẹ́ pẹ́ nìfẹ́ ń ṣe ọlọ́run káwá torí ẹ̀sọ́ pé kìí ṣe mùsùlùmí má tọ́kẹ́ ṣe jẹ́ pẹ́ tí epo àjọ ń dojúkọ kíbla kéwọn ni yọ́ máa jẹ́ mùsùlùmí títí tí àlámọ̀ orí rẹ̀ míì tí ó fi padà rìn sí wa kó tó níbi ọmọ ọmọ sàálà sọ́nà rẹ̀ títẹ̀ rẹ̀ bákan náà ní ti ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu ìwọ̀n tó wí náà lọ̀rọ̀ ọ̀sán gbọ́rọ̀ ní ìkórí ọ̀rọ̀ àjẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ a máa pè ní mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ bá kú a kẹwù sí i dáa a máa wá foríjì fún a sì ní jẹ́ nìkan ti pa ọ ìwọ́n foríjì fún sọ́dọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kọ́ a kẹwù sí i dáa nítorí pọ́sẹ̀sẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ yálà ẹ̀ṣẹ̀ tó kéré ni tàbẹ́ṣẹ̀ tó tóbi àlámọ̀rí rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run ọba níbi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ bóyá mu tí lè lọ́bọ́lọ́run ọ̀rọ̀ rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run bóyá ń sàgbèrè lè lọ́bọ́lọ́run ọ̀rọ̀ rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run ẹni tó ti pé wọ́n nẹ má fún lẹ́kùn lọ́pọ̀ obìnrin olóbìnrin sùn dókítà sẹ́wọ̀ ń pa lẹ́yìn ìgbà tó kírun ṣáìtàn iná ìlọ́lọ́ obìnrin olóbìnrin sùn lóṣù tàṣẹ́wọ̀ ń pa irú ẹni bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ó kírun sí i dà ẹlẹ́sẹ̀ ni àlámọ̀rí rẹ̀ dọ̀dọ̀ ọlọ́run tọ́ba wọn ọlọ́run ọba ṣàforíjì fún ayọ́nú sí pẹ̀lú àjùlọ rẹ̀ pẹ̀lú ògbó rẹ̀ pẹ̀lú pé bí ti ti tàwa ọmọ ìdí ènìyàn gẹ́gẹ́ ọba ti sọ nínú rẹ̀ pé bóyá ọdún nàìjíríà nípa nínú ìṣá fẹ́ni bá gbé nǹkan ẹ̀mí èdè ọlọ́run àjò ń tọ̀hún níyà ìyà tí ó fi jẹ́ kò sí àfẹ́tán àti lọ yóò sì yà nínú náà pẹ̀lú déédé ọlọ́run ọba ní o látàrí pé ọjẹ́ ẹlẹ́sẹ̀ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó jẹ́ pé ó ti wá jẹ́ lẹ́sẹ̀ yìí náà òkú kọjá mùsùlùmí ọlọ́run bọ́ padà mú jáde pẹ̀lú àánú rẹ̀ àti àwọn tí wọ́n rẹ̀ nínú àwọn tí ó tó nínú àwọn tí ó pẹ̀ láwọn anẹ́bí ẹgbẹ́ rẹ wá nínú àwọn tí ó pẹ̀ nínú àwọn màláìka wà kódà nínú àwọn tí ó sípẹ̀ òun náà ní Al-Kùránì wà nínú àwọn tí ó sípẹ̀ òun náà ni Sūratu Baqara wà ní Sūratu Āl-Imrān nínú àwọn tí ó òun náà ẹni eré àdìwúmọ̀ yìí àwọn yóò tọ́lọ́run bó sì gbàpẹ́ wọn gbogbo òpẹ́ yìí pẹ̀lú Ọlọ́run ọba ni kì í sì wọn pé wọ́n fẹ́ni ta ẹni tí wọ́n náà ẹni ọlọ́run bábá ní pé lágbájá wá sípẹ̀ lágbájá òun gbẹ̀ngbẹ̀ là ń sọ pé ọjọ́ olùsìpẹ̀ tọ́lọ́run bó sì gba ìpẹ́ rẹ̀ èsì fún wọn lọ́wọ́ o nítorí ọjọ́ òwúdà lè kìí ìwọ sípẹ̀ àwọn ọ̀ka àfàìmọ̀ tó sọ bẹ́ẹ̀ tó ọ̀dọ́ má lè wúlé wájú ọlọ́run ẹni tá a sọ pé yóò sípẹ̀ ọlọ́run bá yóò fún níyọ̀ǹda kọ́ wá sí ni ó fi rí ìsìpẹ̀ sí ìdọ́lọ́run bó fi gba ìpẹ́ rẹ̀ ọ̀wá sẹ́ni kàtẹ́ pé yóò sípẹ̀ tọ́lọ́run bó gba ìpẹ́ rẹ̀ àyà àfikọ́jẹ́ pé náà ti ń tẹ̀ láti ọlọ́run bíbẹ̀ ẹ̀kọ́ ọlọ́run bò ní gba gbogbo fẹ́ ẹni kankan bí ọba ti tẹ̀lé àti ọlọ́run bá lórílẹ̀ yìí náà gbogbo àwọn tó bá wọlé yìí náà àwọn tọ́jú àwọn mùsùlùmí ọlọ́run bọ́ balẹ̀ pé wọn kó nu náà tí ó sì fi wọn wà náà àwọn inú wọn tó ń ọlọ́run bá ní kó wọn mọ̀ pé

àtàwọn mọ̀tẹ́sílà àwọn pàtó gba tọ́ba ti jẹ́ ẹlẹ́sẹ̀ tó lè fa kú bẹ́ẹ̀ tọ́ba yá inú lọ tààrà tí ó sì jáde lẹ́nu tí wọ́n sí àkídà wa mùsùlùmí gbogbo gbẹ́rọ àkídà àwọn ti máa rí pé àkídà rẹ ó jọ ti àwọn kàwárí àti àwọn ṣùgbọ́n àkídà náà wà òun náà ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dààmú tọ́pọ̀ fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tí ó sá máa lọ tí ó máa bọ̀ tí ó máa lọ tí ó máa bọ̀ lórí ọlọ́run ummati Muhammad èrè oṣù ọlọ́run èrè fa aráàsà gbórí rẹ̀ dìde sáàtì tọ́ta béèrè wọn fún à ìṣfà tó ṣàfà síbẹ̀ ó ń sọ ọlọ́run bọ́ máa ṣe pé àwọn àtàwọn jẹ́ mùsùlùmí ọlọ́run bọ́ máa lè fi ọlá ó ti kí ìpè mi àti e, e, e, ìpè ànẹ́bì ìfúnjọ wà lórí mi àti ẹ àwọn tí wọ́n wà ní jẹ́nà ànẹ́bì ó sì pẹ́ wọn gbogbo àwọn tí wọ́n wà ní jẹ́nà pátá ànẹ́bì ó sì pẹ́ wọn kájú ìwọ̀n tó ga sí nínú àlùjẹ́nà òun nìkan ni wọ́n kú láyè lẹ́yìn ìsìnkẹ́ gbogbogbò gẹ́gẹ́ bí àfàwà ẹ̀kùnjẹ́ ní àtisọ́ nínú àkídàtúwà àti ibẹ̀ ìsìnkú méjì ńlá kan ń bẹ̀ tó tóbi ọ̀sánìkan tí ó sì pé ọ̀hún táyọ̀ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ìsìnkú yìí dá sí mọ yẹn tí gbogbo àwọn ànẹ́bí tá a máa lọ́lọ́ ọ̀dọ́ wọn kó tó di pa ànẹ́bí ni wọ́n yẹn jẹ́ ìsìnkú ẹlẹ́ẹ̀kejì làwọn tí kọ́wọ́ àwọn ti já sáré jẹ́ náà rẹ́dì ṣùgbọ́n ànẹ́bí ó tún bá wọn sì pé pé káyé wọn ó tún ga sí lábẹ́ jẹ́ ńlá ni àti ẹ̀kájọ wà nínú wọn àwọn tá a náà ní gbogbo ẹni yòówù tó bá ti jẹ́ ẹni rẹ́nu wa

àrẹ́bí dáhà jẹ́mẹ̀lẹ́ lórí òsín kankan tó lé yẹ àtàwọn mẹ́jọ ẹgbẹ́ rẹ̀ tó kù àtàwọn míì àtàwọn míì àwọn yìí iná ẹ̀mí ọ̀rọ̀ ti parí lórí tiwọn ṣùgbọ́n gbogbo àwọn yòókù tó fi ṣe lè jẹ́ pé ajẹ́ mùsùlùmí ajẹ́ ni eré ohun tó ń kó lórílẹ̀ yìí pẹ̀ a máa rẹ̀ kàn dáadáa fún lọ́dọ̀ kọ́lọ̀ bó bá bá yọ́nú sí pẹ̀lú àánú rẹ̀ a gbọ́dọ̀ sọ ọkùnrin dandan pálí jẹ́nà ní lọ o a sì gbọ́dọ̀ dájọ́ fún pé ikú rẹ̀ tó kú yìí kò sí bó ti rẹ́ ṣe ni ọlọ́run bọ̀ tó bẹ́ẹ̀ ó máa mú wà ní jẹ́nà kò sí náà bí dàwa alùsùn ńlá wà ní jẹ́mà náà àwọn alùsùn fi àwọn sùn fi ni wọ́n máa ń wọlé lọ́dọ̀ àwọn sẹ́wù wọn bí sẹ́wù wọn bá ìjọ kó lórílẹ̀ ayé àwọn ti gbé ìdájọ́ àlùjẹ́nà wọ́n ti gbé pàdé ẹ̀ wípé náà àlùjẹ́nà lọ́wọ́ báyìí wọ́n sì máa lọ fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tẹ́ máa lé òkú dodo ni ṣùgbọ́n tí òbí bẹ́ẹ̀ ó ti wùdọ̀ ma torí bọ́lá ọba lọ mọ ohun tí ẹnì kọ̀ọ̀kan ń tilẹ̀kùn mọ́rí ṣe níkọ̀rọ̀ ṣùgbọ́n lọ́rí níta yóò jẹ́ ará dáadáa fún àwọn ọmọ gbogbo ẹni jẹ́ náà mùsùlùmí pé ọba lọ́kọ́ba a sì máa pààyà lé lórí pé ṣe é pẹ̀lú ohun lórí ilé ayé yìí a máa lé lórí lórí ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ jákàmù náà nípa pípò àjẹrà foríjì ọlọ́run a gbọ́dọ̀ ṣe é bẹ́ẹ̀ nínú àdìkídà èyí mùsùlùmí ta gbọ́dọ̀ ní ilé ìwà àwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo nínú ta gbọ́dọ̀ ní gbàgbọ́ fún gbogbo ló fi jẹ́ pé lọ bẹ́ẹ̀ tẹ nílọ́rẹ̀ àbò onímbàbà àbò oníyà àbò onílẹ̀kùn àbò onílẹ̀kùnrò máa tẹ̀sà fíọ́rá ọwọ́ akúkú kẹfẹ́rí má já ọ jẹ òun nínú àdìsọ́kàn tó gbọ́dọ̀ nílé o tó gbọ́dọ̀ rí tẹ̀ lórí ọkàn rẹ pé lágbájá inú nẹ́nu lọ ẹni tí òbí ṣe jẹ́ mùsùlùmí wọn yẹn nílé ilé o nínú àdìsọ́kàn tó gbọ́dọ̀ nílé ọlọ́run bọ́ba lẹ́kẹ́ọ́lá lọ́kẹ̀ẹ́ ti ṣàlàyé ilé ìfowópamọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọlọ́run bá ní pé ní ìdàdí ìnà káfàrú من أهل الكتاب والمشركين في نار جهنم ẹ̀rí àwọn tí ipa fún ní tíra yẹ̀wò bí lọ́jọ́ nàbí nẹ̀ sọ́rọ́ àti gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ pátákóróńgódó inú ilẹ̀ jahannama ni wọ́n lọ ọ́ọ̀lìdán mọ̀kọ́lẹ̀dọ̀ fi yà ábàdà nígbà tí a bá dé áwùjọ́lẹ̀ máṣá orílẹ̀ tí wọ́n kó wa jọ tí wọ́n ti ṣèdájọ́ nígbà tí wọ́n bá gba ìwé tí wọ́n ní ọwọ́ òsì wọ́n lọ wọ iná wá nígbà wọ́n bá wọ́n nẹ́dẹ́ àwọn òkú bẹ́ẹ̀ direct entry ni wọ́n iná àwọn tó bá gba tẹ́lá tí wọ́n lọ́wọ́ ọ̀tún àwọn làwọn mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n bá gba tẹ́lá wọn tán lọ́wọ́ ọ̀tún ohun tó wà lẹ́yìn ọ̀pá ó tún tètè lọ àwọn ni wọ́n ta afárá sèwádìí lórí iná tó sì jẹ́ pé afárá sèwádìí wọ́n gbà kọjá ẹni ọba rí yóò sínú ẹni ọba kọjá lórí ẹ̀ òun ni ọkọ̀ jẹ́nà gẹ́gẹ́ bí wọ́n fún wa nù. wo lè gbé ọba díẹ̀ tá a nínú òye ni ó ní sẹ́ ẹnìkan ẹwà ní ó gbọ́ jẹ́nà láàfin kọjá lórí afárá sẹ́rà ìfẹ́ nù wa ẹni tó ti kọjá ń bẹ́ẹ̀ bíi kí mẹ́nẹ̀mẹ́nẹ́ ọkọ ni yóò ti kọjá ń bẹ́ẹ̀ pápápá ó ti bá rẹ̀ lálùjẹ́ náà àrínú wa àwọn tó ṣe pé bí ẹni tó mọ ẹbí fi sáré jùlọ iná ẹ̀ ló ti kọjá lórí ẹ̀ á sì máa ra wọn tí ipá wọn máa rákò lórí rẹ̀ ni bẹ́ẹ̀ láwọn ará wọn tí ó wọ̀ ọ́ àwọn máa wọ́ ni wọ́n máa wọ́ kọjá lórí ẹ̀ kí tó fi jẹ́ pé ẹni tọ́nà bá bá kọ iná lọ́rọ̀ tiẹ̀ tó bá fi dáyé tiẹ̀ yóò rí bọ́ yóò rí bọ́ sálùjẹ́ náà àwọn yìí wá nì là ń sọ pé ìsìnkú àmẹ́lì àtàwọn gbogbo àwọn tí ó sípẹ̀ yóò padà máa lọ ní wọn lọ́wọ́ lọ́pọ̀ kan tí wọ́n padà dé náà lùjẹ́ náà níkẹyìn ọlọ́run àpọ́njẹ ni àti ọwọ́ ọwọ́ náà jẹ́ àwọ̀ àlùjẹ́ náà àlùjẹ́ náà onídẹ̀ra má jẹ́ àwọ̀ náà ká tó wà lùjẹ́ náà tàbí ẹni wà lùjẹ́ náà tán lára àánú ọlọ́run ẹni pé wà lùjẹ́ náà kó tún wọná àwọn tí ó wọlé tó wà lùjẹ́ náà lọ́wọ́ àánú ọlọ́run bá gbóòrò níbi àyè yìí àwọn tá a jẹ́ rúṣọ ọlọ́run ọlọ́run bá dédé ṣe bẹ́ẹ̀ orúkọ ọlọ́run bá nífẹ̀ẹ́ táwọn tó yẹ jẹ́ olùkọ́yà rẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ táwọn tó jẹ́ àwọn ẹni rẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ táwọn tó jẹ́ ẹni tí máa ń jẹ́ olùṣe déédé ọlọ́run bá sì máa ń gbogbo bá jẹ́ olùgbàgbọ́ òdodo títí ń ṣiṣẹ́ ọya wà nínú àwọn tó páyà ọlọ́run bọ́yá wà nínú wa, tó jẹ́ ní ẹrẹ́ ọya wà nínú àwọn tó jẹ́ onídéédé èèyàn ṣùgbọ́n àwọn bàbá àdékọ́lá ọmọ àkóyinra o ọmọ àbínú sí gbogbo ẹni ọjọ́ kẹfẹ́rì ọ̀sí kẹfẹ́rì dunú sí rárá sí iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọba ó gbogbo àwọn

a ce suwa mai الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أدعوكم الله ṣùgbọ́n tí kò bá nàbí ọmọ Muhammad sọ̀rọ̀ lọ rẹ̀ sọ́nà tẹ́sí ìpínlẹ̀ bá ara rẹ̀ rẹ̀ wọ́n sọ abẹ́rẹ́ ìmọ̀ lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀sán nínú orí ìtàn àpàtó fún wa lórílẹ̀-èdè Nàìjíríà nípa gbogbo àwọn ìbò èyí tó ṣe kí wọ́n ti dì lọ tọ́nà wọn kò jẹ́ àárí ogun àrógun abẹ́lé bẹ́ẹ̀ la àrógun òkè àrógun iná àrógun ẹ̀yìn àrógun ta oore lọ́wọ́n bá ti ṣe fún wa a sì mọ́ lóore àtúpẹ́ lọ́dọ̀ ọlọ́ pẹ̀lú tí gbogbo ẹ ti lọ ó ti lọ lẹ́nà lẹ́nà ó ti lọ sọ́nà wọn bá gbé àlérò àwọn tí wọ́n wọlé wọlé àwọn tí ebi wọn wọlé òbí wọn wọn wọlé òbí wọn lọ aláàánú lọ́lọ́ alágbára ni òun ló sì ti máa ń ṣe ohun tó bá wù ìwọ̀n tí ó sì tẹ́ ohun tó bá sì tẹ́ ní ọ̀tẹlẹ̀ ní ọ̀tẹlẹ̀ gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ ìwà níbi kó túbà wà lákọ̀ọ́kọ́ lẹ́yìn eléyìí gbogbo àwọn tó wá jẹ fún ọjọ́ wọn lọ́sùn mọ́ táwọn náà mọ̀ tí wọ́n wọlé iná ẹ̀mí ẹja jẹ́ nìkan tó yẹ pé kápìlọ̀ fún wọn gbogbo àwọn tẹ́ ipa bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn yálà ẹgbẹ́ àkọ́kọ́ ni tàbí ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kejì tó wọlé nísàlẹ̀ sí ẹgbẹ́ àkọ́kọ́ tó wọlé lókè sáńpẹ̀ APC àwọn ẹgbẹ́ àwọn tó yẹ pé a ní láwọn aṣojú nínú wọn nínú ìlú wa yìí táwọn náà máa ẹja pìlọ̀ fún wọn gbogbo àwọn tó ti lọ wọ́n máa ṣe ìwé ìgbé wọn bẹ́ẹ̀ wọn ò mọ̀ ṣe mọ́ àwọn yòókù padà ká tí wọ́n má. táwọn ní ọ̀bá sọ́ra wọ́n mọ̀ ṣe lójú wọn yàn wọ́n bẹ̀ nígbẹ̀yìn wọ́n padà máa kọrin fáwọn ní ọ̀pọ̀ ṣe mọ́. ló fi wáyé pé ìkìlọ̀ ní eléyìí fún àwọn tí fáwọn náà ti tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ tó fẹ́ máa kọ̀wé tí wọ́n gbọ́dọ̀ ní pé àti fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sí títí láéláé fún ọlọ́run ọba ọba àlejò gbogbo ẹni yòówù táwọn èèyàn bá ń sọ pé ọmọ ọ̀sẹ̀ ọmọ ọ̀sẹ̀ ọmọ ọ̀sẹ̀ ọmọ padà yá orin kọ̀ọ̀kan ti wọ́n lẹ̀ wọ́n fi ròyìn rẹ̀ gbogbo àwọn tó wá débẹ̀ ẹ̀jẹ̀ á fi lọ fún wọn pàápàá jùlọ ẹnìkan tẹ tó yẹ pé mo ní ọ̀rọ̀ fún púpọ̀ náà kọjá pé gbogbo àwọn tó bá jẹ́ alásùnmọ́ wọn náà ẹni tó jẹ́ kọjá bàbá fún wa nínú ìlú yìí tó jẹ́ olórí àwọn ẹgbẹ́ tó wà ní ìsàlẹ̀ ń bí ìyẹn pé pdp bàbá táwọn náà ti mọ̀ bàbá fún mi àwọn tá a bá mọ̀ wọ́n ẹja súnmọ́ wọn ẹja jọ wá sí fún wọn ẹja mọ̀ nípa pé láti wọlé lọ́lọ́run bọ́ba àdéhùn ọlọ́run fún wọn yìí ìyẹn ni pé àwọn èyí tí wọ́n ti ṣe lọ wọ́n lè mọ̀ ṣe dáadáa lọ́dọ̀ tí wọ́n ṣùgbọ́n èèyàn òkú wọ́n lè fi kọjá àwọn èkì tí èsè èkì tí wọ́n ń mú lórí làwọn èèyàn tì ọlọ́rọ̀ àbẹ̀síkú àbẹ̀sídídì tí Yorùbá sì máa ń wí àwọn lè má gbọ́rọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbọ́rọ̀ ń ta nípa àtìtì wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ròyìn wọn lọ́nà tí ó gbénú sí wọn ní ojú sí ọlọ́pàá ti wá gbé ipò tí wọn lọ́wọ́ báyìí nípa báwọn wọn jẹ́ olùdarí ẹgbẹ́ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ áá orí ńlá lọ́wọ́ fẹ́ ti mú wọn tí wọ́n bá mọ̀ lóore ó jẹ́ gbogbo àwọn tá a bá túmọ̀ yẹ́nyẹ́ báwọn bá túmọ̀ wọn mú táwọn àríwọ̀n náà làwọn o ẹ fi ọ̀rọ̀ wa ẹjọ́ dé sí gbọ́ wọn ọjọ́ orí ọlọ́run ti ní kí wọ́n ti máa dàgbà kí wọ́n ti wà nípa ọjọ́ tó ti dàgbà wọ́n ti wá gbé ààyè àgbàdé wọn lọ́wọ́ wọ́n ti dá mi lójú tí àwọn ará àdúgbàdé bá mọ̀ pẹ́pẹ́ ìwé ọ̀wọ́lé ó ṣe é ṣe nínú kò yẹ wọ́n lè má ti bẹ̀ rárá torí pé nínú náà náà mọ̀ wọ́n ẹ̀fẹ́ dé sí rẹ̀ tó bá jẹ́ ẹ̀sùn wá láti ìlú ní òde ìwà ìlú ó lè jẹ́ gbá ó lè jẹ́ gbá ṣùgbọ́n gbà àkọ́kọ́ wọ́n ẹ̀fẹ́ gbé wọn lọ́wọ́ ọlọ́run wá ní pé wọ́n wà lọ́wọ́ wọn báyìí gbogbo àwọn tá a bá súnmọ́ wọn lọ́mọ ọ̀sẹ́yìn alájà ramọ́tà ó ti lọ bọ́ lọ́hùn ó ti lọ pàdé ọlọ́wọ́n ọba pẹ̀lú tẹ́ rẹ̀ àwọn ọtẹ́ tó ṣe lórílẹ̀ ayé àwọn èèyàn máa ń dáàbọ̀ rẹ̀ tí wọ́n mọ̀ ní dáadáa tí wọ́n sì lọ rẹ́tí rẹ̀ pé á nínú ẹni tó tún kú oore fún wa nínú àwọn tí ń sọ̀tẹ̀lú wọ́n ti dáàbọ̀ rẹ̀ ó ti kú lórílẹ̀ ayé lọ́yìn

wọ́n pè ní uh, ogun tẹ̀ wọ́n pè ní kọ̀tán àdúgbò kọ̀tán gbogbo ohun yóò bá gbé lábẹ́ rẹ̀ náà fẹ́ abẹ́ rẹ̀ ẹ̀sùn dé àwọn ilé ẹgbẹ́ wọn bú àdínlẹ̀ ẹgbẹ́ ìní fáwọn ilé òṣèré ìfẹ́ ha adékú kí ni kí ni adékú ń bẹnu rẹ̀ nípa tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ṣáájú rí nígbà tẹ́lẹ̀ ìfi darí tẹ́lẹ̀ ni wọ́n gbọ́rọ̀ sí wa lẹ́nu mọ́ ni wọ́n ya tọ́ọ̀gì kàdúgbò àmọ́ ohun tó fà ó yóò kọ bóyá jíǹkù tí wọ́n máa ń jù pé dídídí mo jọ́ tẹ̀lé yẹn pé páwà bóyá òun náà lójú jẹ́ táwọn ọmọ yà bẹ́ẹ̀ ní àmọ́ ṣùgbọ́n ìkìlọ̀ pàtàkì ni táwọn náà gbọ́dọ̀ wúlò sí pé wọ́n la tún dé bóò láti dé pẹ̀lú oore bóò láti dé pẹ̀lú dáadáa bó o láṣẹ dé pẹ̀lú ìdùnnú bẹ́ẹ̀ láṣẹ dé pẹ̀lú àwọn ayọ̀ àwọn orin tó pọ̀ nínú ìlú yìí àwọn ó sì lè mọ́ gbọ́dọ̀ fọra wọn lò kọ́ má jẹ́ pé àṣọ wọ́n tún ti dé wọ́n tún ti dé pẹ̀lú jẹgbẹ́ wọn àṣọ wọ́n tún ti dé wọ́n tún ti dé pẹ̀lú àwọn tọ́ọ̀gì wọn pé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti pé níjọ́ kejì ìjọ tí wọ́n dìbò àbáwa wọ́n ti mọ̀ àwọn ni wọ́n mú ọmọ yẹn ọmọ ní sọ lọ́sàrí ẹni pé ọlọ́run bó jẹ wọlé ọlọ́run jẹ pẹ́pẹ́ ọkùnrin lọ wọlé orí lá máa pa lọ ọwọ́ àgbà ní pé a tẹ́ẹ̀ bá wọlé máa pa wá lọ àbí olóhùn ni ó ní túmọ̀ ó ní túmọ̀ ó ní túmọ̀ bá a ti nípa ẹni tó jẹ́ gómìnà wa ìbá ti ló kù títí tó pọ̀ sí ọ jẹrin sí láti pè yẹn púpọ̀ kan ẹ̀ àwọn onímọ́tò ẹ̀ yíwọ́ àlàdà ti fẹ́ dálẹ̀ lẹ́nu pàdé tẹ́tẹ́ ìwọlé àtẹ́wọ́ lásọ̀dọ̀ rẹ̀ báyìí ó pariwo ti fẹ́ mu ni ìwọ́n tá à ń pè lágbára mi kẹ́ni tó wà nípò agbára kó rí agbára kó rí kọ̀ǹtró mọ́ ẹ̀ òun bẹ gẹ lẹ́gbẹ́ ìjọba bẹ́ẹ̀ la fẹ́ ìwọ́n bá fi ẹjẹ́ pé gómìnà wa dé ní pàṣẹ àwọn kan sọ pé ọpẹ́ mi tó àtẹ̀rẹ̀ òmúlẹ̀ lò ẹni tó jẹ́ gómìnà wa ìyọ́ ọlọ́run bá fún un nírú agbára bẹ́ẹ̀ kéèyàn pàṣẹ tí ọ̀sẹ̀ nìkan tí ó sọ pé ta ni ń sọ̀rọ̀ wípé ẹni tó pàṣẹ ẹ parí aláṣẹ ti lè gbọ́dọ̀ wà nù ọ pàṣẹ pàṣẹ bá ti jáṣẹ dáadáa tó onímú wa náà wá àṣẹ ẹgbẹ́ gbọ́dọ̀ sì máa lékè ló fi jẹ́ pé gbogbo àwa tá a bá jẹ́ nìkan tá a súnmọ́ àwọn tó wọlé yìí oore ẹ̀fẹ́ ń fẹ́ fún wa tí mo sàlàyé níjọ́ kẹta àdújọ́ fẹ́ tí wọ́n dí tí wọ́n dìbò yìí pé àwọn ẹ̀fẹ́ ń fẹ́ táwa tiẹ̀ tí ibi lábẹ́ bá ti ti wà kọmpitíṣọ̀n máa tẹ̀lẹ̀ ẹni ọba níyàwó méjì ẹni ọba níyàwó mẹ́ta tí bá ń fi ètò lẹ̀ sílé bó ti yẹ kó fi ilé irú wọn ohun ìjẹ́jẹ́ kó ń jẹ àwọn ìyàwó ọmọ òkè ìpàdé bóòlù ló ti ṣe bẹ tèmi tí ó fi dùn bóòlù ti dẹ́ tó ń jẹ tèmi tí ó dùn lẹ́nu afọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni irú nǹkan yìí rí àwọn ẹgbẹ́ yìí tó ń kálukú wọn bá lè ronú ó ń kálukú wọn máa sáré pé bóòlù àwọn ó ṣe ṣe dáadáa tó fi jẹ́ pàwọ̀ lápadà lédè lẹ́yìn ọdún kẹrin omi ó sì máa jẹ́ sílù yàtọ̀ sí pé ọba ẹgbẹ́ gbẹ̀kan ló mú gbogbo ẹ̀ wọ́n lè má jẹ wọ́n rẹ̀ lẹ́yìn ọlá lè má jẹ wọ́n rọ̀ ipò lè má jẹ wọ́n rọ̀ ṣùgbọ́n ọlọ́pàá ọba ẹlẹ́jọ́ ọlá ó fi ó ti fi eré ìdíje ó ti fi ilẹ̀ fún ọba ẹ̀ sí pàdéyàpàdé fásitì alẹ́mútanà ẹ̀fẹ́sọ́ọ̀nù gbogbo àwọn tó yẹ pé bó kálukú bá ti fẹ́ wá àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ ìfẹ́ ní

ẹsẹ̀ dáadáa ohun yìí ni ọmọ akọ gbogbo wọn gba náírà wọn gba kọ́bọ̀ wọn pèrè eléyìí ni ọmọ àtàwà kí ni ohun tí wọn jọ jẹ pé yóò jáde jáfo nínú oore táwọn fẹ́ fún náà lò iná là ń béèrè lọ́wọ́ àwọn ẹni yìí òun ni orin bẹ́ẹ̀ ni ẹ bá kọ sí wọn létí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn títì ni wọ́n ti pàṣẹ tó wọ́n ti mójútó padà àwọn títì wọn ò ti ẹ̀ mójútó rárá títì táwa yìí àwọn ẹgbẹ́ tó débẹ̀ yìí ni wọ́n ti ṣe tẹ́lẹ̀ gbogbo wa náà làwọn ọmọ ti sẹ́yìn o tá àti máa fẹ́lẹ́ lórí mẹ́mbà fún owó ti ṣàtúnṣe padà nípa pé gbogbo àwọn títí wọn tó ṣe pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá ṣe é ó fi ìbèrè da ní máa ń sábà jẹ fún òní ó wá da nínú àṣeyọrí tàbí pé ajúmọ̀bí ṣe lásìkò díẹ̀ ìwọ̀n bá títí tó ṣe ó ṣe dáadáa ìwọ̀n bá títí tó ṣe ó ṣe dáadáa ẹni tó bá ṣe dáadáa wọ́n ó ṣe ó ṣe dáadáa fún tọ́ba tó tún sáré dára náà wọ́n tún fi ó sì rẹ̀ náà wọ́n tún fi fún abẹ́lọ́n gbogbo àwọn sọ́jà láti ẹ wá ọlọ́run bọ́ba lẹ́kẹ̀ẹ́ ọ̀dàpọ̀ apá ọmọ ọ̀sẹ̀ wò gbogbo àwọn tí ń kó gbá wọlé ọlọ́run bọ́ba lẹ́kẹ̀ẹ́ ọ̀dàpọ̀ wọ́n bá kù sí ọlọ́run dàpọ̀ àtàkùnrin fún wọn àwọn dé tó wọ́n ń bọ̀ wá tí wọ́n fẹ́ máa darí wa gẹ́gẹ́ bá a ti máa ń sàlàyé pé gbogbo ẹgbẹ́ tó bá wọlé ilé ẹ̀sìn àwọn mùsùlùmí máa ń tẹ̀lé àjíkù làwọn ń tẹ̀lé àwọn gọ́ọ̀mẹ́ntì ń pa wà gbogbo ẹgbẹ́ gbogbo ẹni tó bá ti wọlé lànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé ẹ má bẹ́ẹ̀ ọ̀nà olóògbà wọlé o ọ̀sán kan ṣáájú ẹ tẹ̀lé nípò àṣáájú yẹn ọ̀nà tó gbàdé bẹ́ẹ̀ amóhòhò ti lọ́nà alámọ̀ rere lọ́dọ̀ ọlọ́run òun ní ọ̀nà yẹn dé lé lọ́dọ̀ ọlọ́run bá fún ẹ̀ tọ́nà bá ní pé kó omi ṣe dáadáa wọ́n fi káàbọ̀ tọ́ bá tún kù díẹ̀ káàtó yọ kábàámọ̀ nítorí ìdàgbàsí àmọ̀ pé ìbámọ̀ má ti bẹ́ẹ̀ abẹ́lọ́ ọlọ́run bàbá jẹ́ kí wọ́n kọ́ bá wọn mọ̀ ọ́ sí òun gbogbo ẹni tí ó jẹ́ kí wọ́n rí tẹ́ni fọ́lọ́n bọ́ bá yẹn sí wọn àwọn tí ò ní jẹ́ rí tẹsẹ ọlọ́dà pa gbèjì sí wọn tí wọ́n máa darí tí wọ́n darí wa dáadáa o jẹ́ pé wọ́n darí wa sí dáwà ló sì ká fi gba ìdarí wọn oore kọ́pọ̀ ọmọ àtẹ̀lẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa oore owó kọ́tẹ̀lẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa oore ọmọ kọ́tẹ̀lẹ̀ sẹ́nu orí àlàáfíà ọ̀tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá àwọn tó ti lówó lówó ọlọ́dà ojú wọn wà ní sí o àwọn tá àti ìní ọlọ́dà kò já ní ẹni ó ti kọ́ lénú wa ni wọ́n tún kọ́ sí àwọn tí ò tí ì kọ́ kò jẹ́ wọ́n kọ́ ẹni ó ti níyàwó nú wa kọ́lọ́kọ́ pàbákà síyàwó wọn àwọn tó ti lọ́kọ kọ́lọ́kọ́ pàbákà sọ́kọ wọn àwọn tó jákùn nú wa kọ́lọ́kọ́ àwọn tí ń bẹ ń lè wé ní wọn lágbà àfiwé wọn yé wọn àwọn tí ń bẹ nínú iṣẹ́ wọn lọ́dàgbà àfiwé wọn yé wọn àwọn tí ń bẹ lẹ́nu kọ́sẹ́bà àti iṣẹ́ wọn àfi yé wọn dà fún wọn tó rí jẹ dà fún wọn tó rí àwọn o àwọn òbí wa wọn o àwọn tí ń bẹ láyé wọn bá wọn àwọn tó ti kú dàgbà àwa tá a wá jẹ́ ọmọ fún wọn dákun ṣàánú àwa náà tí àlùjẹ́nà ṣe ní wọn fún wa má ṣe iná má ṣe ní kùtì sí wa jẹ́nu sàárè jẹ́ ọ̀rọ̀ fún wa má jẹ́nu sàárè má jẹ́ òkúlẹ̀ fún wa àwọn tó bẹnu sàárè láwọn òkú mùsùlùmí dákun bá wa tẹ sàárè wọn bá wa tẹ̀ mọ́lẹ̀ síbẹ̀ bá wa gbéyàwó lórí wọn àwọn tó jẹ́ aboyún dákun tí wọ́n sọ láyọ̀ àwọn tó jẹ́ aboyún inú dákun tí wọ́n sọ láyọ̀ ẹ̀ǹtẹ́ pé ń wá orí lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run bó jogún fóun ọlọ́dàgbà àdá lówó báwa sẹ́kùn rẹ̀ bá a sọ́dẹ̀rín báwa sọ ìbànújẹ́ ìbá sọ dé ayọ̀ ọ̀làlà ìlà ìlọ́lá àwọn ìrìn àjò olúwọ láti tí wọ́n sọ láyọ̀ tí wọ́n bá ń lọ tí wọ́n bọ̀ ìdákùn májò tí wọ́n máa lọ ní ọmọ àgọ́ rere o àwọn tó jù ìṣe ìjọba inú wa àdá ìjọba ọkọ̀ ìjọba dákùn májò táwọn lẹ́sẹ̀ àwọn tó jẹ́ àgbẹ̀ inú wa gbogbo ohun tẹ́ fi ọlọ́dàkùn àgbàkà sí o tó bá jáde jẹ rere bẹ́ẹ̀ àwọn tá a jẹ́ pé tó ti sí ọwọ́ bàbá bàbá ti ọwọ́ wa àwọn tá a jẹ́ pé ọwọ́ bàbá bàbá kẹsẹ̀ lọ́wọ́ wa àwọn tá a ń sòwò bàbá bàbá sòwò wa gbogbo bí yóò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan tí ní jẹ ńgbà bàbá kàfi gbogbo bí a ti ní jẹ ńgbà bàbá kàfi ọba jọ ní ẹdùn ní bá ajọ́ jẹ́ dùn jẹ́lẹ̀ ọba jẹ́ ní àdáàlì ní bá fi àgbà kàfi ọba